This is Dawa Nigeria. Ọlọ́run bá kó tèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tó máa tẹ̀lé. Lọ́kàn náà tọ́lọ́run bá lọ kádàrá pẹ́nìkan bá kú látàrí irú àdánwò yìí báyìí. Láti mọ̀ ní pé fífọwọ́ kanwọ́ wọn ní bẹ́ẹ̀nu tó lè mú kárùn yọ ọ̀ràn. Báwo láti wá wẹrù rẹ̀? Mùsùlùmí sì ló kú. Pápá jùlọ tí ó jẹ́ pé ọwọ́ ìjọba ló kú sí. Láyè tíjọba tó ti ṣe pé wọ́n máa kó àwọn èèyàn jọ sílẹ̀. Ilé ló kú sí lápèjúwe. Apadà wa mọ̀ pé ó àrùn burúkú ìlọ́pàá islam náà ò ní sọ fún wa pé ká tún máa fọwọ́ wẹ̀ nítorí pé tá a bá fọwọ́ wẹ̀ ó súnmọ́ kọjá pé àwọn náà fara kátà rẹ̀ hmm. ṣùgbọ́n á wẹ̀ náà ni ṣùgbọ́n báwo láti ṣe wẹ̀ á wẹ̀ òun bí wíwẹ̀ ẹrù rẹ̀ ti ṣe lè gbà òun náà ní wípé a lè dá mi sílá alátọ̀ọ́kán láì jẹ́ pé àfọwọ́ kan ara rẹ̀ agbọ́ ti tomi omi alákọ̀ọ́kọ́ yóò domi tọ́mọ́ omi ẹlẹ́ẹ̀kejì yóò domi ọṣẹ omi ẹlẹ́ẹ̀kẹta yóò domi káfúrà gẹ́gẹ́ bá a ti ṣe máa wẹ òkú mi tí olùgbàdì irú àrùn burúkú báyìí ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ á ah, fàṣọ sí lára bó láti ṣe fàṣọ sí lára bó bá ti ṣe lè rọ̀ wá lọ́rùn láì jẹ́ pa fọwọ́ kàn. tó bá wá jẹ́ pé ìṣòro ńlá ń bẹ nínú àti fàṣọ sí lára láì jẹ́ pọ́wọ́ wá kàn àjẹpẹ́ fẹ́tọ́kùn wọ́n hàn pọ̀pọ̀ àtún á pààyàn ọlọ́run lójú wọn bá gbọ́dọ̀ wá sí ma á lọ sí tó ń taṣọ rẹ̀ lọ́rùn ṣùgbọ́n ká tó lọ sí á ti sọ̀látù jánásà sí lára tàbá ti sọ̀látù jánásà sí lára á lọ gbé sínú sàárì rẹ̀ kò sọ́nà tá a lè gbàgbé sí sàárì rẹ̀ láì jẹ́ pọ́wọ́ wá kára rẹ̀ títí ti kára rẹ̀ ewu ni àjẹpẹ́ tó tún sẹ́kù ni pé báwọn bá ti ti sísàárì rẹ̀ láì jẹ́ kọ́wọ́ wákà kọ́mọ́bàjẹ́ pààrọ̀ olùgbàdì rẹ̀ ilé ìtumọ̀ sí kẹsì islam oore ní gbogbo oore islam fẹ́ kí mùsùlùmí sojúṣe rẹ̀ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ gbogbo bó tilẹ̀ wù gbogbo bó tilẹ̀ wù kí àdáwò tó ṣẹlẹ̀ o.